إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك وأشهد أن محمدا عبده ورسوله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 فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته òní ni yawmal ahad déètì òní ni ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá oṣù túlikọ́dà ọdún fourteen forty two déètì ti gìrìngorì ni ogúnjọ́ oṣù kẹfà twenty twenty one. ìjókòó yìí ni ìjókòó ìkójáde alukur'an alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá alálàyé ṣókí ní àkọ́kọ́ náà a gbọ́dọ̀ kọ́kọ́ yin olúwa ẹlẹ́dàá ọba tí nípa tí ó dá ẹ̀dá tó sì rọ nǹkan tó fẹ́ fún ẹ̀dá rẹ̀ kọ̀ọ̀kan èyí tí Allah rọ̀ fún èmi ó lè má rọ̀ fún ìwọ nínú iṣẹ́ olóore àmọ́ àdúrà wa ni pé. Allah kò ní í ṣe iṣẹ́ aburú nírọ̀rùn fún èmi àti ẹ̀yin. mo dúpẹ́ púpọ̀ mo dúpẹ́ púpọ̀ fún Allah wípé Allah subhanahu wa ó ṣe irú àwọn iṣẹ́ báyìí ó ṣe ní ìrọ̀rùn nínú ìṣẹ̀mí ayé mi bí ọ bá jẹ́ ti ọjọ́ orí ni èmi kọ́ ni mo dàgbà jù èmi sì kọ́ ni mo kéré jù nínú ẹni tí ó ń sọ pé òun mọ̀túmọ̀ kéwú bí ó bá sì jẹ́ ní ti ìmọ̀ ni. èmi kọ́ ni mo nímọ̀ jù bákan náà sì ni pé kò sùn mọ́kọ́ gá sí pé èmi ni màmí kéré jù lọ. bí ó bá sì jẹ́ pé nípasẹ̀ pé kárí ẹni bí ni ni gẹ́gẹ́ bí àwọn kan ṣe lérò wípé ó dìgbà tá àáfàá bá tó bí ọ kí wọn náà tó lè di àáfàá kó tó lè máa sọ pé àáfàá gidi ni ọ well eh, èmi ò bá nínú ìtàn wípé àáfàá kan tó jẹ́ àáfàá ńlá ọ wà nínú ìran mi. tíyẹn túmọ̀ sí wípé Allah subhanahu wa ta'ala ó kàn máa ń lu ẹni tó bá fẹ́ fún tó bá fẹ́ èyí tó wá kan àwa ni pé Allah ló wà fún nǹkan tí ó dáa torí pé kìí ṣe pé mo nímọ̀ kan tẹ́nìkan ò nírú ẹ̀ rí ṣùgbọ́n àwọn kan nírú ẹ̀ wọn ò fi ṣe nǹkan dáadáa àwọn kan nírú ẹ̀ wọ́n fi ń da ẹ̀sìn irú ni àwọn kan nírú ẹ̀ wọ́n fi ń gbé ìbọ̀rìṣà lárugẹ ni pàápàá jù lọ ìmọ̀ nípa èdè Yorùbá ohun tó kọ́kọ́ súnmọ́ jùlọ fún ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ nípa èdè Yorùbá òun ni pé kó fi gbé àṣà Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìbọ̀rìṣà lárugẹ. ó lè rí owó níbẹ̀ o tọ́lọ́mbà ti kọ́ mọ́ ọ ṣùgbọ́n ìyà tó dúró derú ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ àlèkìyàmà kò sí ìfẹnusọ nítorí náà ọjà sọpẹ ni pé ìwọ̀nba eléyìí tí a mọ̀ à ń lò ó kí àwọn ọmọ ìyá wa nínú Islam kí wọ́n lè gbọ́ àgbọ́yé àwọn tírà kan tó ṣe kókó tó ṣe pàtàkì sí àwa mùsùlùmí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àti ìṣẹ̀mí ayé wa kí wọ́n lè gbọ́yé ẹni tó bá màmá inú rò yóò màmá ọpẹ́ dà eléyìí mà tó ní ọpẹ́ fún wa so ìjókòó yìí tí mo ti ń ṣe ìkójáde ní ọjọ́ tòní ní ọ̀tún alukur'an alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá alálàyé ṣókí ó jẹ́ ọjọ́ ọpẹ́ ọjọ́ ó jẹ́ ọjọ́ ọpẹ́ ọjọ́ ẹ̀yìn ní pàápàá jùlọ fún gbogbo ẹ̀yin tí aláwọ̀ kádàrá pé kẹ́ ẹ súnmọ́ mi nílé àti lóko nílùú àti lẹ́yìn òde ó yẹ kí a fi ọpẹ́ fún Allah ni pàápàá jùlọ àwa tá a jẹ́ onísúnnà oore màníṣẹ́ ìjẹ́ fún wa oore níṣẹ́ ìjẹ́ fún wa nítorí wípé àwọn oníbídíà àwọn ni wọ́n síwájú nílẹ̀ Nàìjíríà kí súnnà tó dé àwọn oníbídíà yìí àwọn ni wọ́n ti kọ́kọ́ kọ́ ẹ̀kọ́ èdè yìí síwájú o kí àwa onísúnà ká tó máa kọ́ ọ. ẹ sì rí i pé síwájú iṣẹ́ tèmi yìí ọ̀kan ti wà ń ta tẹ́lẹ̀ kódà kò mọ lẹ́yọ kan àmọ́ kí ló kí ló gbé iyì kúrò ń bẹ̀ kí ló mú àpọ́nlé kúrò ń bẹ̀ àìsí súnà nínú ẹ̀ ni kò sí súnà nínú ẹ̀ ó fi di nǹkan tí àwọn èèyàn ń paátì àṣé súnà òun gangan ni ìgbélárugẹ ẹ̀sìn ẹni yòówù tó bá fẹ́ gbé súnà tó bá fẹ́ gbẹ̀sìn lárugẹ súnà ànábì sallallahu alaihi wasallam ló máa gbé lárugẹ nítorí náà mo yin Allah ní ọ̀nà tí ẹ̀yìn gbà tọ́ sí èyí tí mo mọ̀ àtẹ́lẹ̀ tí mi ò mọ̀ mo yìn ní yíyìn kan tí kí ó fi lè fún mi láǹfààní láti rí iṣẹ́ mi ṣe fún Islam nínú ìṣẹ̀mí ayé mi lẹ́yìn náà nínú nǹkan tí kò tako làákàyè òun náà ni pé ká fi ẹ̀mí ìmoore hàn sí àwọn tí wọ́n ń ṣe ìkúnlọ́wọ́ lórí àwọn irú iṣẹ́ báyìí àwọn tí wọ́n ń ṣe ìkúnlọ́wọ́ lórí iṣẹ́ ẹ̀sìn ńláńlá báyìí a gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn sáwọn náà kódà ká dúpẹ́ fún wọn kò tápẹ̀sìn a máa ń dúpẹ́ fún àlọ́hùn a sì máa ń dúpẹ́ fẹ́dà ẹ̀yìn nìkan ni tọlọ́hùn tá a gbọ́dọ̀ yin ẹ̀dá ẹgbẹ́ wa Allah nìkan ló ní ẹ̀yìn àmọ́ ní ti ọpẹ́ a lè dúpẹ́ fúnra wa pé ẹ ṣe ẹ kú ìnáwó Allah gbà lẹ́sìn Allah ní ẹ̀san rẹ̀ ṣé wá rí àwọn tí wọ́n jẹ́ olùkún lọ́wọ́ lórí àwọn iṣẹ́ ribiribi wọ́n pọ̀ débi pé mi ò mọ nǹka wọn. wọ́n pọ̀ tí n bá ní máa kà ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn tí ó bá fi di alẹ́ mi ò ní kà tán. mi ò mọ nǹka wọn bẹ́ẹ̀ sì ni pé mi ò dá gbogbo wọn mọ̀. mi ò mọ iye òǹkà wọn bẹ́ẹ̀ sì ni pé mi ò dá gbogbo wọn mọ̀ kódà àwọn tí mi ò dá mọ̀ ló pọ̀ jù àmọ́ màá dá àwọn orúkọ kan níjókòó yìí àwọn orúkọ tó dàbí umbrella tó ga sí pé orúkọ kan ni ṣùgbọ́n ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sínú nípa pé àwọn èèyàn náà abẹ́ ẹbẹ̀ ni wọ́n wà inú ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń ṣiṣẹ́ olóore. àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ mo máa dárúkọ wọn àmọ́ màá bẹ̀rẹ̀ láti inú ilé màá bẹ̀rẹ̀ láti inú ilé inú ilé ní ibi tá a wà yìí mo ti mọ gbàlérò pẹ̀lú inú ilé kò ní ibi tí a wà yìí bí a ti wà níkàlẹ̀ yìí bó tilẹ̀ gà sí pé ìjókòó tàlímù kò kún bí ó ṣe máa ń kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá látara pé àwọn kan ti rí bá a ṣe ń live stream wọ́n ti rí gẹ́gẹ́ bíi pé à tá a bá ti ń live stream ó ti parí ẹ̀kọ́ kan tí n bá fẹ́ ràbù ní wàsálámọ̀ sí wọn àwọn kan ti rí i nírìí bẹ́ẹ̀ wọn sì mọ̀ pé live streaming kò dàbí kájọ máa fojú orin jú báyìí kò jọra wọn lọ́dọ̀ ọlọ́run gan kò jọra wọn ní ládàá kò jọra wọn ṣùgbọ́n àlòdì sí pé nígbà táyé ti dáyé live streaming kọ́ ọkàn jókòó sórí bẹ́ẹ̀dì kọ́ ní ìwọ ọ̀wá tàlímù tí ẹ o torí pé onífóònù tó sì láǹfààní àti wá sí tàlímù níbi táwọn kan ti wà ní jìnnà réré táwọn náà ní fóònù bíi rẹ tí wọ́n sì ń jẹ̀ràn kàn pé a ètò dájú ni pé káwọn máa wà ní ìjókòó báyìí níwájú àfáà yìí kó sì máa kọ ẹ̀kọ́ sáwọn lára ṣùgbọ́n ìwọ tó rò bá mi náà ọ̀daràn ọkàn ṣe tẹ́ríkùlẹ̀ haúlá ni ó fi the best sílẹ̀ ó mú the better kò sábúrú ń bẹ̀. so nípa bẹ́ẹ̀ wọ́n bẹ nínú wa tí wọ́n jẹ́ ẹni tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ní Talim Central Mosque tí ó sì ní jókòó. so ní tàlímù yìí Alhamdulillah, àwọn kọ̀ọ̀kan wọ́n ń bẹ àwọn kọ̀ọ̀kan ń bẹ tó ga sí pé wọ́n ti dàníyàn pé ṣẹṣẹ tá a fa àwọn fẹ́ máa ṣe rè ẹ kò burú báwọn ò bá lè kọ nǹkan kan ń tà wọn táwọn ò lè kọ nǹkan kan jáde sáyé ń tà wọn ẹ ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tọ́lọ́ba fún àwọn. àwọn ọmọ náà sí ojú ọ̀nà iṣẹ́ náà àwọn ọmọ náà sí ojú ọ̀nà iṣẹ́ náà àwọn tí mo wá ń wí yìí tí wọ́n fi yàtọ̀ ni pé èmi kì í rán wọn létí rárá o mi ì rán wọn létí mi ì pè wọ́n fúnra ra wọn látara ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́. látara ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ fúnra wọn òun ni wọ́n dà níyàn sọ́lọ́run pé ọ̀dà iye báyìí èyí máa rí i pé mò ń fi í lẹ̀ pẹ̀lú àníyàn pé iṣẹ́ ìkọ ìwé ẹ̀sìn jáde tí àáfàá wa ń ṣe yìí èyí tèmi náà lè máa. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ kódà ààrẹ tó ti ń ṣe bẹ́ẹ̀ bọ̀ tó ga sí pé kì í sọ̀rọ̀ ọdún mẹ́wàá tí kì í ṣe ọ̀rọ̀ ọdún mẹ́wàá tó ti dàníyàn yẹn tó sì ń ṣiṣẹ́ tọ̀ tíṣẹ́ yóò sì já títí di àsìkò yìí. ẹ̀kọ̀ọ̀kan tí a bá kàn fẹ́ ṣerú iṣẹ́ báyìí tá a bá kàn sọ jáde a kàn rí pé kí ìwọ tó gbàgbé ara rẹ bóyá o tún lè tají ni kó tún lè tají tàbí bóyá ìnáwó tí ń bẹ níbi iṣẹ́ náà ó lágbára púpọ̀ pẹ̀lú àkókò tí ò tó nǹkan tá a sì fẹ́ kí kinní kó tètè jáde ó bùkátà sí pé ká ké gbàjarè jáde ó nì so a ti rí àwọn kọ̀ọ̀kan bó ti wulẹ̀ wù kó kéré tó aláwọ̀ ti ṣàdéhùn pé fàmọ́ ń yá amálẹ́mí skọ́là zọ́rọ̀ àti nìkan ìran yarọ̀ bó ti wulẹ̀ wù kó kéré tó lódodo ni pé kò sẹ́ni ń gbé mílíọ̀nù lẹ̀ ṣùgbọ́n ìwọ̀nba tó gbélé náà ọlọ́mà ìwọ náà sì rí pé n tó fi sùn ojoojúmọ́ níṣẹ́ ń lọ lórí ẹ̀ ojoojúmọ́ níṣẹ́ ń lọ lórí rẹ̀ torí pé èmi gan tí mò ń ṣiṣẹ́ náà àdéhùn tí mo gbé náà ni pé ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi ọjọ́ ikú ni ọjọ́ ìsinmi. so irú ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ wọ́n bẹ́nu yín tó wà ń kalẹ̀ báyìí o òkú kì í kùn kí onínú kọ́ mọ́ mọ́ra rẹ̀ wọ́n kálukú dára ẹ̀ mà wọ́n kálukú ọ̀dára ẹ̀ mà mo wá ń fàsìkò ìbẹ́lọ̀ pé ẹnìkan bẹ nínú wọn tó máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ nínú fífẹ́ bí ọlọ́run tó ga sí pé ọlọ́run ọba ọba tí máa ń ṣe tó bá wù ni nígbà tó bá wù ó pé kí arísìkì kó dagun fonítọ̀hún ọlọ́run ọba tó wá pé kó dagun náà la wá ń bẹ̀ pé kọ́lọ́run ọba kó bá ní gbé arísìkì rẹ̀ dìde padà kódà tó ń ti bárísìkì ẹni sí dagun tó kàyéfì tí mo tún rí lára ẹ̀ ni pé kò lè mọ̀ yọ zàkà tó ti bárísìkì ẹni tó ó tún ní tó ṣẹ́kù lọ́wọ́ òun. Ah, ó sì wọ zaka láìsí níṣẹ́ kankan tí ń ṣe lọ́wọ́ báyìí. àti tá a bá ń sọ pé àwọn èèyàn gbọ́ ló ń gbọ́ kìí sáré àjọ nìkan lọ́gbọ́ ló ń gbọ́ àwọn èèyàn náà bẹ ní ìsìn náà sẹ́gbọ́ ló ń gbọ́ ìwọ ló ń ṣe ìrora rẹ̀ o sì fẹ́ ríra rẹ̀ náà wọ́n bá lọ pàdé ọlọ́run wọ́n fẹ́ ríra rẹ̀ ìwọ sáà máa kó jọ báwọn máa kó jọ ọlọ́wọ́n bá ní gbé àrísìkí ọyì rẹ̀ dìde

táwọn náà rí i pé à ẹ gbọ́ ẹ̀gàn ni ẹ̀ nínú àwọn àfáà tí ń bẹ nílẹ̀ Yorùbá lónìí ẹni tá a lè sọ pé ó ń gbìyànjú ó fẹ́ fi ogún lẹ̀ fún ọmọ Yorùbá pẹ̀lú èdè abínibí wọn torí pé kì ṣe gbogbo wa la sì lè lọ sílé kéwú kódà bí gbogbo wa lọ lé kéwú mọ́gi tàn án jẹ́ ẹ́ ó lójú ẹni tọ́lọ́ òun fi kéwúyé láàrin àwọn tọ́lọ́ tún fi kéwúyé yẹn kìí ṣe gbogbo wọn ni wọ́n tún lè jókòó kọ nǹkan kìí ṣe gbogbo wọn ni wọ́n lè jókòó kọ nǹkan wọ́n bí eléyìí ṣe tó kò sí péjì kan tó tó bíláàkì bẹ́ẹ̀ ọwọ́ ni ọwọ́ láti kọ́ ká tó gbé fún ká tó gbé fún press ọwọ́ láti kọ́. ká ogbe gbé fún press ẹgbẹ́ níhẹ̀ kódà àwọn tó pè gẹ̀gẹ́ wọn ti dákẹ́ ẹnu wọn wọn ọ̀rọ̀ náà lọ ń kí àwọn náà o. màá kí àwọn náà àwọn náà jẹ mí ní kí n kí wọn pẹ̀lẹ́ kọ̀ lakọ pẹ̀lẹ́ ọkàn ní akọ ó sì ní abo ni. àwọn náà jẹ mí ní kínkí wọn. nínú àwọn ọmọ àyà wa tí wọ́n gbọ́ síṣẹ́ yìí tí wọ́n ní à iṣẹ́ yìí àwọn náà gbọ́dọ̀ kópa níbẹ̀ àwọn náà ń ṣe TV program lórí social media. àwọn oní social media àwọn oní TV programs lórí social media àwọn lọ̀rọ̀ kàn báyìí. tó ga sí pé most of them mi ò mọ̀ wọ́n rí mi ò mọ̀ wọ́n rí díẹ̀ nínú wọn lárírarí ọ̀pọ̀lọpọ̀ wọn mi ò ri wọ́n rí ọwọ́ pé wọ́n rí Quran mobile app won dánlóòdù ẹ̀ ah won rí i pé ẹ gbọ́ bàbá ń pẹ̀ gàn ẹni tá à ń pẹ̀ gàn yọkàn máa ń ṣe dáadáa lọ́ntì ẹ̀ ni ẹni tí ń gàn ni ò ní kú lójú kan náà. iṣẹ́ yìí ó kọjá kọ́mọ jáde ní hard copy kì í ṣe gbogbo èèyàn ló máa ń lo android ọ̀tọ̀ ní ààyè fóònù ọ̀tọ̀ ní ààyè hard copy. ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dìde sí láyé òun ni ẹnìkan tí mi ò rí rí láyé èèyàn àfi tí ń bà sẹ́ẹ̀rí lónìí lókù kò tiẹ̀ sí nàìjíríà ó ní broda muzamil orúkọ ẹni yẹn ni broda muzamil ẹni yẹn ni ó máa ń sọ̀rọ̀ ní orí yorùbá dín tv yorùbá dín tv ẹni ń kà pè mí ni pé àwọn rí nǹkan báyìí àwọn sì fẹ́ interview mi lórí ẹ̀ àwọn sì wíṣì wípé táwọn sọ fáwọn èèyàn àwọn pé ọ̀rọ̀ yìí jẹ mọ́ wó ohun tó ń kálukú bá ní kò fi dá sí ẹni àkọ́kọ́ irú rẹ̀ ó ní bọ́dà wa bọ́dà wa bọ́dà Muzammil ti Yorùbá Deen TV. alọ́ọ̀bá mi san yín ní ẹ̀san dáadáa àwọn èèyàn yín náà tí ẹ ké gbàjarì sí tí wọ́n dìde sí i bọ́dà ìdúró ni o ó dúró lọ́sàn-án ó dúró lóru lórí ẹ̀ ní o kò ní akẹgbẹ́ lórí ìgbéjáde tíráì wàláì kò ní akẹgbẹ́ nínú àwọn tí a jọ ń rọ̀nù social media tá a pera wa ní tv channel kọ́lọ́mbà ní sànlẹ̀sàn dáadáa. lẹ́yìn náà ó ní tv àdáwà ànàbàwíyà ti àbúmọ́rídì ní ìlú èkó yorùbá dín tv yẹn ọ̀dọ̀ ìpá amẹ́ríkà ni wọ́n wà amẹ́ríkà lẹ́nìyẹn wà àti ìríra rídò ní olónìí lẹ́yìn náà mo tún kí àdáwà ànàbàwíyà àti àbúmọ́rídì ní ìlú èkó àwọn náà gbìyànjú ní sàkání ọ̀dọ̀ tiwọn náà ní jánìbù ọ̀dọ̀ tiwọn lẹ́yìn náà ni save your soul tv ní abẹ́ ìdarí àfáà saheed shitu ọ̀rẹ́ mi àtàtà àwọn náà àwọn náà kópa dáadáa lórí àtẹ̀jáde iṣẹ́ yìí lẹ́yìn náà ni guide your way tv kì í ṣe guide your way islamic tv o guide your way tv àwọn náà dá sí ètò yìí lẹ́yìn náà ni. Nuratullah International TV Nuratullah International TV àwọn náà nínú àwọn tí wọ́n gbà mí lálejò ẹ má jẹ́ kí nǹkan tẹ̀ ń pín ó dariwo nínú àwọn tó grant mi ní interview pé alukurani iṣẹ́ ó yẹ ká interview àfáà yìí káyé fi lè mọ pàtàkì iṣẹ́ náà lára wọn ni olùdarí Nuratullah International TV ọ̀pọ̀lọpọ̀ wọn ni mi ò mọrúkọ wọn but mo mọrúkọ ti broda Muzammil mo mọrúkọ ti Abumoribi kí ó dìrọ̀rùn mo mọrúkọ ti Save Your Soul àfáà Saheed Shitu ti bọ́dà wa tó wà ní tv ní ti bọ́dà wa tó wà ní international tv ní orúkọ wọn. ariwo yín ti ń mi lọ́wọ́ ní alif dawa tv nígbà táwọn náà ń gbọ́ sí alukurani àwọn náà pè mí pé àwọn fẹ́ grant mi ní interview lórí tv channel àwọn. in tó tiẹ̀ kéré jù lọ ni pé kẹ́nìkan ó gbà pé òun máa grant mi ní interview lórí channel yẹn ọwọ́ tí wọ́n ṣe náà pé wọ́n grant mi yẹn náà wàhálà yìí dáadáa ni fún wa dáadáa ni fún wa nítorí pé ẹni tó gírántì mi kò sẹ́nìkan nínú wọn tó gírántì mi ní intaviu lórí channel yàtọ̀ sí káwa náà ní tiwa yorùbá sì sọ pé ká fi ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi ń mọ́ so àwọn ọ́díẹ̀sì tiwa ọ̀tọ̀ ọ́díẹ̀sì tiwọn ọ̀tọ̀ nígbà tí n bá sọ tèmi bí tí wọ́n tún gbà mí láàyè lọ́tún tí mo sọ àwọn tó wà ní àyè ọ̀tún wọ́n tún láǹfààní àti gbọ́ àwọn tó wà ní ẹ̀gbẹ́ kan ta tún sọ ń bẹ̀ ṣe pé information yẹn yóò mọ̀ kárí ìyẹn náà kódà kó má la pọ́bọ̀ lọ látọ̀dọ̀ tv channel yẹn ọ̀wọ́ tí wọ́n sí yẹn náà sẹ́ ara àtàáwùnù alálìbírì wàtẹ́kùwá náà ló jẹ́ àmọ́rírì rẹ o alọ́ọ̀bá ni sáyẹn ẹ̀sán dáadáa bẹ́ẹ̀ náà ni àwọn individuals ok tó dá sí pé mi ò mọ orúkọ channel tiwọn mi ò mọ orúkọ channel tiwọn àmọ́ táwọn náà máa ń sọ̀rọ̀ lórí social media tí n bá gbé e láti ìlú Ìbàdàn ń mú àfa Suleiman ẹsẹ̀ òkè àfa Suleiman ẹsẹ̀ òkè àfa náà sọ̀rọ̀ kan iṣẹ́ yìí lórí prógámù wọn kódà nígbà tí àwọn kan lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé àyà kan bẹ tí mo sì tù ú fún ara àfáà ló fún wọn lésì ara ìfọn rere iṣẹ́ iná nìyẹn the same thing pẹ̀lú àfáà mutohir, àfáà wa mutohir nílùú èkó làwọn náà wà àwọn kan náà dún mọ̀húrúmọ̀húrú pé a ìtumọ̀ tó tún yóò dáa àfáà mutọ́hìr yẹn ni ò tiẹ̀ wulẹ̀ mú àwọn rí tiwọn ju orí Facebook lọ fúnra wọn wọn jáde pé rárá ntàbù túmọ̀ sí bíbá yìí òun gangan ló wọlé ẹ̀yin lẹ yẹ tí àwọ̀ yín wò àwọn náà jáde wọn fọ èsì lẹ́yìn ọ̀rẹ́ yìí tí mo rí èsì yẹn ni mo ṣẹ̀ wá pè wọ́n ni mo sálámọ̀ sí wọn àìjọ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn tí tí wọ́n tún sọ̀rọ̀ kan iṣẹ́ yìí òun ni ọ̀rẹ́ mi pàtàkì ustaz Ibrahim ọ̀gáníjà òun náà sọ̀rọ̀ nípa rẹ̀ àti ọ̀rẹ́ mi pàtàkì ustaz abdulgani jumua àti àwọn kọ̀ọ̀kan nínú àwọn èèyàn wọn torí pé mo rántí pé ẹnìkan látẹ̀kọ́ láti gun àwọn méjèèjì ó pè mí ó ní òun gbọ́ pé mo sọ̀rọ̀ bíi ẹ̀hónú sí àwọn táwọn jẹ́ àáfàá súnà lórí iṣẹ́ yìí ó ní àbùkù wa rí bẹ́ẹ̀ ó ní pàpẹ́rẹ́ lọ́dọ̀ àwọn ní ìsìn kò sí kùránì tí wọ́n túmọ̀ sí Yorùbá táwọn rẹkọmẹ́ndì àfihàn tí mo ṣe èmi àtàwọn èsì sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àìmọye bẹ́ẹ̀ mo sì sọ pé kì í wulẹ̀ ṣerú yìí ni mò ń bá wí àwọn tọ́rọ̀ kàn wọ́n mọ̀ra wọn torí náà mi ò lè dákọ̀ gbogbo yín tán gbogbo ẹ̀yin tí ẹ contribute positively nípasẹ̀ pé ẹ grant mi ní interview lórí tv channel yín tàbí nípasẹ̀ pé ẹ tiẹ̀ tún wá mọ̀ọ́mọ̀ fi ìkéde síta pé ẹ̀yin ọmọ ìyá wa iṣẹ́ ìsìn ló délẹ̀ yìí o ẹni tó bá ní tó fẹ́ fi dá sí i torí pé ìnáwó òdi rẹ̀ ó bù àyà o ẹni tó bá ní tó fẹ́ fi dá sí i kó dá sí i o tẹ́sí fi àkáǹtì nọ́mbà mi síta nínú àwọn tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀gá jù lọ ó ní broda Muzammil